الحمد لله قال عن المتحابين في الله وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم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 يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ẹ̀yẹ lùsí ọlọ́wọ́ ọba ìbéèrè tí wọ́n ti ra rẹ̀ jáde òun náà ní wípé ǹjẹ́ ìfẹ́ àwọn olóṣèlú nípa kí ni wọ́n fi ara wọn àwọn tó ṣé nípa àwọn ẹgbẹ́ ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe ni kan àbí nítorí dúkìá àbí nítorí àwọn èèyàn kan àbí kan àbí nítorí ìlú kan kan. kí ló fàbẹ̀rẹ̀ òun ni pé a rí àwọn ẹgbẹ́ wọn ṣe òṣèlú láwùjọ wa láfi ń sọ àwọn mùsùlùmí tá a jó lùsùnlẹ̀ lára wọ́n máa bẹ́ èèyàn kan sọ̀tá nítorí wà nínú ẹgbẹ́ lágbájá. tọ́ba tún ti kó nínú pátì yẹn tọ́kọ́ sínú ẹgbẹ́ mi, wọ́n á tún bá ba sọ̀rẹ́ padà. ẹ̀yẹ́ ń sọ ọlọ́wọ́ bá kìí dẹ̀ ṣe sí ẹni yìí tí wọ́n ń bá sọ̀rẹ́ yìí kìí ṣe pé kéferì ni tẹ́lẹ̀ ó di mùsùlùmí kìí ṣe pé òbílẹ̀jẹ́ ni tẹ́lẹ̀ ó dẹ́ ní ire kìí ṣe ife ẹlẹ́sẹ̀ ni tẹ́lẹ̀ ó túba kìí dẹ̀ ṣe ife oníbídíà ni tẹ́lẹ̀ ọwọ́ adìẹ onísùn náà ahakada yanbaghi an yakuna al-insanu al-muslim ṣé wọ́n á ti ẹ̀ka àwọn mùsùlùmí ṣe máa ṣe nìyí tá a sọ̀rọ̀ àwa dọ̀rẹ́ ara wa nítorí àwọn nǹkan wọ̀nyí á dọ̀ta ara wa nítorí kíní yìí ṣé bó ti ẹkún ní súnà ṣe rí nì tó já sí pé ìfẹ́ rẹ̀ tẹ̀tẹ̀lẹ́ wọnú fi ghayri Allahi subhana bí bá nífẹ̀ẹ́ lónìí yóò kórira lọ́la ṣùgbọ́n kì í ṣe nípa tọ́lọ́ ya ibadallah al-mahabbatu fillah kéèyàn nífẹ̀ẹ́ sórí lọ́lọ́run ó ní àwọn èso àǹfààní tó pọ̀ táwọn ènìyàn máa rí lọ́dọ̀ ọlọ́run bàbá dẹ́dà láyé àti níjọ́ gbẹ̀ndé àlùkẹ́yà bọ̀. àkọ́kọ́ tó ń fa ní bá wà mẹ́ òun ni pé ní ẹ bá fẹ́ yẹn nítorí ìtọ́lọ́run táwọn ọmọ ìyá tá a jẹ́ mùsùlùmí nífẹ̀ẹ́ ara wa nítorí ìtọ́lọ́run ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́run ọba sùhàn gẹ́gẹ́ bó ti wá ní hadithi tí máa nìkú gbé jáde látọ̀dọ̀ Mu'adh radiyallahu ta'ala anhu wọ́n ní ọlọ́wọ́ bá sàánà sọ ife ànífẹ́ mi ọlọ́wọ́ bá jẹ́ dandan lil mutahabbina fi fún àwọn ẹni yòó tó bá já sí ife wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ìdèmí ọlọ́wọ́ nínú àǹfààní òun náà ní ife láàrin àwọn ẹni méjì tí wọ́n jọ mọ̀ yá tó wọ́n bá ń fẹ́ràn ara wọn ẹni tọ́lọ́ máa nífẹ̀ẹ́ jó ló wọn òun lẹ́nu tó bá fẹ́rẹ̀ ọmọ ìyá rẹ̀ lójúlójú nínú àǹfààní òun náà ní bí àwọn tó ń fẹ́rẹ̀ ara wọn sórí ìtọ́lọ́hùn wọn ò rí àpọ́nlé lọ́dọ̀ ọlọ́wọ́ ọba sùhánà kí ni àpọ́nlé náà òun náà ní àpọ́nlé di imáàlì ọlọ́wọ́ pọ́nlé pẹ̀lú gbàgbọ́ kí ni àpọ́nlé náà wọn ní àpọ́nlé alẹ́ àìlù anáàfẹ́ ìmọ̀ tó wúlò kí ni náà wọn kò lè ṣiṣẹ́ dáadáa nínú àwọn fàánù tó wà bí ká ní sẹ́yà ara nítorí tọ́lọ̀ òun náà ní pé kábàgbàgbé tó ti wá ní hadith àbí ìkọ́rọ̀ yìí tí wọ́n kọ́ dà tó sùn mí jáde ife nínú àwọn ẹni méje tí wọ́n máa wà ní abẹ́bò sí ọlọ́run lọ́jọ́ tí ò ní síbò ti ga àbíbò sí Allah tabaraka wa ta'ala ọwọ́ àfẹ́ rọ̀jùlẹ́ẹ̀nì àwọn ẹni méjì tó ife ta ha sáàbìlẹ̀ nípa tọ́lọ́wọ́ fìfẹ́ tó wà fi káfí ara wa sórí tọ́lọ̀ òun náà ní pé yóò rí adùn iman èyí ó rí ìtọ́wò iman bákan náà iman lè yóò pè ọwọ́ àti hadith tí mama abi dawud gbé jáde látọ̀dọ̀ abi umamata albahili radiyallahu ta'ala anhu wọn látẹ̀bi sallallahu alaihi wasallam sọ yìí pé ẹni yóò tó bá nífẹ̀ẹ́ lillah wà á fò kọ́tọ́ lílà ó kórìíra torí tọ́lọ̀ wà á àtọ́ lílà ọ̀tá lílọ́rẹ́ torí tọ́lọ̀ bákan náà wà mọ́ni ọdẹ tó kọ̀ fún yẹn torí tọ́lọ́ fọ́kàn ti sẹ́kùn mẹ́lẹ̀ ní fi iná irúfẹ́ níbẹ̀ ti pé gbàgbé. ilé ọ̀fààní tọ́wọ́ àbí ká ní ti ara wa torí tọ́lọ́ òun lẹ́nu tó kó lórí kẹsàn-án wíwá àbí jẹ́ńdẹ̀ mẹ́fẹ̀ àníbi sallallahu alaihi wasallam ó ní àní ẹ̀ lè ní ti ara yín o ẹ máa fúnra yín lẹ́kùn ẹ máa fúnra yín lẹ́kùn ẹ sì máa ní ti ara yín ẹ̀ẹ́dì wá lé ẹ̀ẹ́dì ẹ̀dà lójẹ́dà títí tẹ́ẹ̀dì nífẹ̀ẹ́ ara yín àti sọ̀tàlá ni ẹ̀jẹ̀ ń tọ́ka ìwé ibi tẹ bá ti ẹ̀ ní fi ara yín òun náà ní fi áfù sálámà báyìí lẹ́kùn ẹ máa sálámà dá ara yín gbogbo gbà nínú àwọn àǹfààní èyí tó wà fi ká fẹ́ràn ara wa sórí tọ́lọ̀ òun náà ní fáwọn tó bá ti bàtà ara wọn sórí tọ́lọ̀ ọba sùhánà wọn á súnmọ́ lọ àyè ìjókòó wọn á súnmọ́ lọ ọba níjọba ní alùpùpù ọwọ́ sọ hadith abi malik al-ashari rọ́ọ̀dì ọlọ́ọ̀fin tẹ̀lé àti afa ọ̀rọ̀ ọlọ́run sọlọ́wọ́ bá sùhánù sọ yìí pé yà ájú alẹ́bí iná amọ́nù ẹ̀yọ́ nígbà gbódodo láti sálù àn àṣìyá ẹ má máa béèrè nípa ohun gbogbo gbogbo ẹ má máa béèrè rẹ o pàpà ájúlọ ń gbà ká nẹ́bí wá láyé yìí ń túbọ̀ dà lẹ́kùn kàṣùkò torí tí wọ́n bá fi ohun tẹ́ ń béèrè bí ọ̀hẹ̀ yẹn tí wọ́n bá padà fi hàn yín á padà bà yín lọ́sọ̀ jẹ ẹ̀rí nígbà tí anabi sọlọ alaihi wasallam sọ̀rọ̀ kẹ́yìn pé àní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n máa ní àwọn ẹrú sí kan àwọn ẹrú ọlọ́wọ́n bá kan bẹ lórí pé wọ́n sàtẹ́bí ọlọ́wọ́ wọ́n yẹn tó ń bí wọ́n ti wá rí tí wọ́n ọlọ́wọ́ sàtẹ́bí wọn àwọn ẹ̀tẹ́bí ọlọ́wọ́ wọn àwọn tó wọn nípa bí òun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan lábọ ni láàrin àwọn èèyàn tó jókòó lọ́dọ̀ àdébí sọlọ ọrụ àdùsọlá òun wá jókòó lórí orúnkún rẹ̀ nígbà tó fi jókòó àtayá ni wọn jókòó tẹ́lẹ̀ ọwọ́ adáwọ rẹ̀ ọwọ́ agbọn yìí kéré òjijì Ọlọ́run àní sàlàyé fún wa ká làwọn ẹni yẹn ẹni wòye àwọn Ọlọ́run wọn àwọn tó kùkù wọn súnmọ́ lọ́wọ́ láyé tani wọ́ wọ́n ti gbàdé arákùnrin tọ́wọ́ síbìrì lọ́dọ̀ àtẹ́bí sọ́lọ́ àlùsọ́lọ́ afáwọn abimọ́lẹ̀ alẹ́ aṣáárì rọ́jì ọlọ́run sọ̀rọ̀ àti wọ́n ti mọ wá rí ìfújúká lójú òjijì ọlọ́run sọ̀lọ́ àlùsọ́lọ́ ọwọ́ adífẹ́ ni tọ́wọ́ yìí fi ń pa àwọn ẹrú ọlọ́run yẹn lẹ́fẹ́ gbọ́ ẹ̀rí àwọn ẹrú ọlọ́run ọba yẹn láti lo oríṣiríṣi wọ́n ti wá láti ìdílé onírànlẹ́ wọ́n ti wá nínú ẹ̀yà oríṣiríṣi wọ́n ti wá lámùsẹ́kùn bẹ́ẹ̀ náà wọn ò jí ń ṣe mọ̀lẹ́bí àmọ́ wọ́n so pọ̀ mọ́ra wọn wọ́n so pọ̀ wọn kì tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ara wọn lójú kọjọ́ bára wọn ṣe wọ́n nífẹ̀ẹ́ ara wọn nípa tọ́lọ́wọ́ bá sùpàdà ẹ̀rá wọn ẹni yẹn ọlọ́wọ́ bá máa sojú wọn dì mọ́lẹ̀ àwa fún ọ ní àyè pèkélé tọ́ga èyí tó ń pè ní mímbà ṣé ìfẹ́ mímbà rí níwájú àwọn èèyàn báyìí àwọn ẹni ni wọn ò ní páyà nígbà táwọn èèyàn bá ń páyà wọn ò sì ní banújẹ́ nínú nínú báwọn tó ara wọn nípa bá nìyẹn òun ní bá sojú wọn di mọ́lẹ̀ níjọ́ bí ndàlọ́ tó àyè tó ga fún ọ nínú alẹ́ olú bákan náà àyè tó ga yẹn ni ó àwọn àtẹ́tẹ́ ọlọ́wọ́ máa wọn àwọn tó jẹ́ ni wọ́n máa wọn wọ́n ọ̀yọ́ àdàlọ́ nínú àwọn àǹfààní èyí tó wà ní ká fẹ́rẹ̀ ara wa nítorí ọlọ́run ọba sùhánà wọ́n bá jẹ́ nítorí òkùnfà kẹ́kọ̀ọ́ ọ̀hún náà ní wípé àwọn ẹni tí wọ́n bá jẹ́ sódì sára wọn máa tọ́lọ́run ọba yìí ẹ̀rí àwòlíyá òṣùwọ̀n ni wọ́n olùbí ọlọ́run ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n àti ibi àdúgbò onírìí ìgbàyàwó òṣèré nígbà tó jẹ́ sódì sára wọn bákan náà àti bí ọmọ nìyẹn ni tí bá ń fẹ́rẹ̀ àwọn ẹni rí nínú àǹfààní nìyẹn tí bá ń fẹ́rẹ̀ àwọn ẹni rí nípa pé àwọn ẹni èèyàn dáadáa ni wọ́n wọ́n ṣe rere wọ́n tó déédéé kíkẹ́ nífẹ̀ẹ́ wọn ni èyí sì sara wọn kódà kò bá wọn láyé ó sì máa padà gbé pa bá wọn yóò sì padà dípò wọn kódà tí iṣẹ́ rẹ̀ má tún ṣe wọn ẹ̀rí ẹnìkan lọ́lọ́ sí ìbéèrè lọ́dọ̀ àtẹ̀yìn tó lọ́lọ́ àrùn tẹ́lẹ̀ ìgbé àdìsẹ́ tó pọ̀ sí kù kí yẹn máa nífẹ̀ẹ́ jọ̀lọ̀ èèyàn sì sí láàrin wọn àwọn kò sọ́lá nífẹ̀ẹ́ ó pọ̀ sí kù dáadáa torí bí alimọ́rù wà mọ́ àhàtà ọmọ nìyẹn máa wà pẹ̀lú ẹni tí bá nífẹ̀ẹ́ sí jọ̀gbé dàlù kẹyàmọ̀ ẹ gbogbo wa yìí nísìnyí máa ti ń fẹ́rẹ̀ àwọn sàádà nẹ́bí ẹ àtijọ́ tó ti lọ ìdíwọ́nà aláìláì ẹ̀dá wa ayọ̀ lọ́rẹ̀ nígbà tá a ti ní ká máa fẹ́ra wa nítorí ọlọ́run ọba yìí ẹ̀dá wa ayọ̀ lọ́rẹ̀ kí ni awò lára rẹ̀ ó ti ẹ̀dí tó dé ọba yìí ọ̀rẹ́ ọ̀rọ̀ dáńtẹ́bí sọ́kọ́rọ́ àtàlá sọ káyọ̀ lẹ́sìn lọ́rẹ̀ o ẹni tá a bá gba tiẹ̀ kọ́ jẹ́ nípa fẹ́ẹ́sẹ̀ sí pápá jùlọ ọ̀rọ̀ tó ti jẹ́ ọlọ́run ọba sọ́kọ́rọ́ àtàlá sọ ọmọ nìyẹn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ ní o fàlìyẹ́ sọ̀rọ̀ àhádùkú mọ́yì kọ́ọ̀lì kẹ́ni kọ̀ọ̀tẹ́ yìí wá tá lòun máa bá sọ̀rẹ̀ sékèbèrè ni kó ṣe pé díẹ̀ díẹ̀ máa bá kù sí wọn náà la látàrí ọ̀rẹ́ tẹjọ́ ń bára yín dá àwọn olùmọ̀ kọ́lọ́ńkọ́ bá ní kẹ́wọ̀ wọ́n wá ní ẹ̀rí ẹni tá a lè gbọ́lá fún ìbásọ̀rẹ̀ ọ̀rẹ́ pọ̀ ṣùgbọ́n ẹni tá a lè sọ pé ẹjá máa bá arẹ́ púpọ̀ jù lẹ́yìn tó jẹ́ mùsùlùmí tán ńlá káyé lèyàn bá ń bá sọ̀rẹ́ o ẹni tó yẹ kó lè bá sọ̀rẹ́ òun lẹni tó jẹ́ oníwà pẹ̀lẹ́ tíwà rẹ̀ dà tí wọ́n bá kọ ẹ̀mẹ́ níbi ẹ̀rí kọ́ wà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sáré ọlọ́wọ́ ni ayélujára lẹ́bí ní amúnú ẹ̀kọ́ lọ́ha wọ́n fóònù máa sọ́ọ̀tì ẹ̀yin nígbà tó tó bẹ̀rẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ bá tó bẹ́ẹ̀ ẹja mẹ́ni tá a máa rí tẹ̀ lóye o ẹ máa wà pẹ̀lú àwọn olóòtítọ́ tí wọ́n bá jẹ́ nílé lọ́wọ́ ẹ máa wọ ìròyìn kẹta ẹni yọ bàbá sọ̀rọ̀ kò gbọ́dọ̀ jẹ́ kó kí torí ọ̀rẹ́ yẹn kò gbọ́dọ̀ jẹ́ oníbídíà ìròyìn kẹrin nìyẹn kò sì gbọ́dọ̀ jẹ́ ní sojú kòkòrò nípa àdáyé akúlù kọ́ọ̀lì hàgà ṣètìlú àhàlì wọlé tó kọ́lì sáàlì mùsùlùmí fi mọ̀ṣáàlì láti wọ́kọ̀ ọ̀rí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 ẹyẹ ń sọ ọlọ́wọ́ bá inú wa ni a ní ìnífẹ̀ nípa ọlọ́wọ́ torí gbogbo àwọn ẹni tá a bẹ̀rẹ̀ yẹn náà àwọn ní ọ̀sán ẹni yìí gbogbo wa àmọ́ ti gbogbo kẹtọ́ ń bá lọ yìí ní pẹ́ o ìyàwó àtọkọ tí wọ́n ti ara wọn nípasẹ̀ náà ọ̀rẹ́ mi inú ọmọ ìyá fi nípa aṣọ lóṣèlú tẹ́lẹ̀ ń ṣe kò ní pẹ́ bí òbí kò lójú o bẹ́ẹ̀ ni àwọn ẹni tẹ́ ń jà nípa wọn ni ọ̀rẹ́ làwọn ẹni yẹn wọn ò wulẹ̀ bára wọn jà rárá o ó sì kí àgbẹ̀ kì í ṣe ń pa tọ́lọ́wọ́ bá sùhánẹ̀ tọ́lé ti lè fóònù ẹgbẹ́ tó wà náà bọ́ọ̀nù ẹgbẹ́ mi ó ti ire nìyẹn nígbà tá a bẹ rí ọ̀sẹ̀ kan ní ìsìn mo ti rùn yẹn ọ̀sẹ̀ lẹ́nu ẹ̀yẹ ń ṣe ọlọ́wọ́ bá àmì wo láàrin lára ẹni tí bá nífẹ̀ẹ́ nípa tọ́lọ́wọ́ bá kí làpẹẹrẹ nífẹ̀ẹ́ nípa tọ́lọ́wọ́ bá gàdí àìlè nítorí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ àkọ́kọ́ òun ni wípé obìnrin pé tá a bá tá a bá ti rámì yìí káyà ṣàtúnṣe rẹ̀ àwọn tó bá yẹ kó àwọn ṣe tì á tá a bá tó bọ́ra pé ah, ẹtí mi ní tèmi torí ọlọ́wọ́ ni. tá a bá ti rí àmì yìí kéèyàn tètè ya ṣàtúnṣe rẹ̀ ká wá mi yìí tọ̀. àkọ́kọ́ náà nì òun ni bá jẹ́ nípa ọba yìí ṣe fi dáadáa tẹ́ni léèyàn nífẹ̀ẹ́ sí yẹn bá ṣe ní òye kífẹ́ yẹn lé. dẹ̀ ṣe pé kẹ́ni yẹn kọ́ yẹn sí ìtumọ̀ rẹ̀ ni pé kó fún yẹn ní ajé yẹn báwo olùmọ̀ tó ti gbé làákàyè wọn sọ jí dáadáa tó wọ́n gbọ́rọ̀ àtẹ́bí yìí ti sàlàyé fún wa nìyẹn. ibi òun náà ẹni wà pápá èèyàn máa gba tara ẹni pa dáadáa. ìkẹta náà nìyẹn èèyàn ní pẹ̀kẹ́ ẹni tí èèyàn bá ti pẹ́ sí tọ́jú ọmọ ọ̀yá rẹ̀ yẹn èèyàn ní ṣe kìí ta kìí ro rẹ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lẹ́sìn èèyàn ọ̀dẹ̀ ní sè kì í sa kì í ro rẹ̀ nípa táyé ìyẹn rí dára tó wà fọwọ́ fún yẹn ọwọ́ níbi sọ pé kọ́ lọ́dọ̀ ọjọ́ ṣùgbọ́n kọ́ máa sì fún lọ èèyàn ní ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé yẹn jẹ́ nítorí tọ́lọ́wọ́ ọba sùhárà bí kò sí pé yẹn ọjọ́ àwọn sùhárà èyí fáwọn ènìyàn ọlọ́run kúrò yẹn wọ́n pé wọ́n yóò ti rú ní àlẹ́ àǹfọ̀sì hìm wọ́n lọ sí àdàbí hìm kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ wọ́n ní bùgádà sí wọ́n á bẹ̀rẹ̀ ẹlòmíì tó ní bùgádà sí báyìí á fi di ẹlẹ́ afẹ́lòmíì. bákan náà ẹjọ́ wáyé pé fẹ́ yọ jẹ́ nítorí lọ́lọ́wọ́ ọba lóde ẹ̀ bá tún fẹ́ fúnra rẹ̀ nìyọ́ fẹ́fẹ́ ẹni kó wàá hadith Malik bẹ́ẹ̀ ọlọ́run sọ yìí pé kan yóò lè sí hàtà yòókìtàlẹ̀ mà yòókìtàlẹ̀ títí tí ó fi fẹ́ fún ọmọ ìyá rẹ̀ ti ń fẹ́ fún bákan náà àmìlẹ yóò torí tábìlì pé ìfẹ́ yìí ló ti tọ́ lódodo nípa tọ́lọ́run ní ṣe. òun náà ní kọjá sí ní mìíràn ní màhádá àtọ̀wà kọjá sí pé ohun tí ó ti ń sùn ọ̀tá fi wọ ìfẹ́ yẹn òun ní pẹ́ẹ́ni ẹ̀ ń fi ni wọ́n fi ju béèrè yẹn lẹ̀ bí kí àwọn ọdún ọdún lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà ẹlẹ́gbẹ́ òṣèlú

kọjá pípẹ́ ní ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run nítorí ẹ̀ la fi gbàjẹ́ nítorí tọ́lọ́run ọba ìbá dandan ẹ̀yẹ́rú ti ọlọ́run ọba àwọn ìwọ̀ fẹ́ wá fẹ́ tó jẹ́ ìwọ ọmọ ẹ̀yá tó ṣe pa gbọ́dọ̀ dúnrín mọ́ tá a bá fẹ́ra wá ń pa tọ́lọ́run ọba oríṣi ọ̀rọ̀ aláṣọ sálá ti sọ ike mùsùlùmí sí mùsùlùmí lẹ́tọ̀ọ́ láàrin ara wọn ẹ̀tọ́ mẹ́fà àkọ́kọ́ tó ẹni pé lèyí tún sọdún káwọn ti bẹ̀rẹ̀ wàhálà wọn láti bí oṣù bíi mélòó lórí ẹgbẹ́ wa kó ń ṣe ẹgbẹ́ yín ni òun ṣe àwọn ọ̀yá mi ò kíra ọmọ gbẹdẹfẹ sọ lọ́wọ́ bá wà fún. òkúùkù wà nínú ẹ òun ní pé tó bá pàdé ẹ sálámọ sí ìkejì ní pé tó bá tiẹ̀ má ṣe jẹ bọ́yọ̀ fẹ́ ṣe ìyàwó àbọ̀kẹ́dẹ́ wa jẹun lọ́dọ̀ àjẹ dáa lóhùn ìkẹta ó ní kọ́ wá sí rẹ ìkìlọ̀ fóun ṣé wàá sí kò wàá sọ aláàmù ṣé wàá sí. àyè bẹ́ẹ̀ dàtí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó ti lọ́dọ̀ rẹ̀ ọjà pẹ̀lú alihamudulilá ọ̀ṣàmì ìwọ náà sọ fún mi yàrá kó tó fèsì kọ́ lẹ́yìn bákan náà kó tó wá rẹ̀ ọ̀rẹ́ fàáòtù àwọn sálámi fàáòtù máa lọ bẹ́ẹ̀ wò ní àwòtúnbò wọ́n yàtọ̀ sí fàzúrù torí ziyara ni ìsàmẹ̀wò yẹn tó lè yá ẹ̀ẹ̀kẹ́ la àtẹnìyẹn bá jẹ́ ṣùgbọ́n lè fà ó dì ọlọ lọ́sẹ̀ tó lọ ó tún dọ̀sẹ̀ yìí ó tún padà lọ́bẹ̀ ìwà ọmọ ìyá ni ọwọ́ apàdà jáde láyé wà á tẹ̀lé ní bòjì rẹ̀ ṣé kìíní ọ̀wá ti pín yẹn jẹ́ gbogbo àwọn eléyìí ò ti já dànù báyìí ẹ dàgbọ́n ẹjẹ́ àgbẹ̀ padà ọmọ mo tó di pé mo ti ń rún nílẹ̀ ní Nàìjíríà yẹ ọ̀tẹ̀ nígbà táwọn àfẹ́rí bí ọ̀tẹ̀ tẹ̀síwájú ní bákan náà nínú àwọn ọmọ ya àyè dábàá kábàá fún ọmọ ya wa ọlọ́run ló kọ́ ohun tẹ́lẹ̀ mi ní fẹ́lẹ̀ ẹ̀sọ́ níbi inú ọgbẹ́ kalẹ̀ yìí gbogbo eléyà ń sọ ọ̀la lè pẹ́ jù kódà bí fọ́ ọkọ tó di pé wọ́n ṣe gba àwọn ọ̀kan yòókù wọn tí wọ́n fẹ́ sí iná ẹ̀kẹ́ tí ká lọ sàkúté adẹ̀wà foríjì ọlọ́run ọba sùhánà níbi àwọn àṣejù sọ́pọ̀lọpọ̀ wá ti ṣe ẹ sọ́ra ayé pẹ̀lú àbámadá arúgbó sẹ́lá sọ wípé àtìjábò ìhàlì torí àbámadá ẹ̀ kí ẹ̀ dá màá sọ́mọ ẹ̀yà rẹ̀ nítorí fẹ́gbẹ́ ọ̀pá yìí bọ̀ ni. ẹgbẹ́ yìí bí ọ̀fà yìí wáyé lẹ́nu yọ dábàá fún akitabu hadi ọ̀rọ̀ ọ̀rọ̀ púpọ̀ jù bákan náà ẹ má tọ̀ kékeré ara yín ẹ a lépa ara yín ẹ má kẹ́kẹ́ ara yín ẹ kórè ara yín nínú ọmọ ìyá nìyẹn ọlọ́run wọn lọ ìlú àná ẹ ọlọ́run ọba ọmọ ìyá kan náà torí mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wà rẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ mùsùlùmí kọ́ sọ pé nínú omi ìdí rẹ̀ lọ́wọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yẹ pẹ́rẹ́ mùsùlùmí anabi sallallahu alaihi wasallam olùfẹ́ rí bẹ́rù ọlọ́wọ́ ọba wà níbí báyìí ọ̀nà wọn ti gbé àyà olùdíjọ́ fọmọ nìyẹn sábà yìí kó sábúrú kọ́mọ àfojúrí náà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ mùsùlùmí sí mùsùlùmí èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fara wọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pa pàṣípàṣí ọmọ ya rẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pa dúkìá ọmọ ya rẹ̀ lọ́nà tí ọ̀sán eléyìí tí a bá ní wá bí ọmọ ya ara wa àwọn kẹkẹrù bẹ tó gorí rẹ tọjọ ìwọ dúkìá àti tara àti tahọ tààtúsọ àti tọtọ tábàlì sọ gbogbo àwọn ìwọ tá a fẹ́ wí ó súnmọ́ ó jásí pé ìfẹ́ tá a bá ní láàrin ara wa yóò béèrè yóò sì máa lé sí ní gbogbo ìgbà yóò sì wáá jásí wà méjèèjì tá a ti fẹ́ ara wa yẹn kò síbi tífẹ́ yọ padà gbé wa dé ju bá wà lùkẹ́ńdẹ̀ lọ á ti padà gbẹ̀sán tó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó hàn ẹ̀yẹ ń sọ lọ́wọ́ bá ẹ̀rí àwọn ẹ̀sọ́ ọmọ ìyá nípa dúkìá ọmọ ìṣe ti ara wa ká ní sara wa sórí tọ́lọ̀ èyí ó gbé dúkìá lẹ̀ fọmọ ọ̀yá rẹ̀ láti fi sàánú ẹ̀ ipò mẹ́ta ló lè gbà wá ẹlòmíì ní ipò tó kéré jù nìyẹn tọ́ba sẹ́kù ní ọ̀rẹ́ tí ọmọ ìyá eléyìí náà ẹ̀dá òun náà rí nẹ́ẹ̀mbà ó rí mú ọ̀dà ní ti nẹ́ẹ̀mbà ń ní ti ẹni lára ẹni nìyẹn ọ̀pọ̀

ó ní ìjẹ́ ìwọ mú ẹ̀tọ́ ọmọ ìyá tó béèrè fún yìí ẹnì ẹ̀ wá ní àwọn ìyá ọmọ fẹ́kọ̀ọ́ ṣàlàyé ẹ̀sùn àbúrò ní wà ó bá ti lọ́mọ ìyá aláṣọ máa sùn rẹ tó kówó bó o lẹ́tọ̀ọ́ sí lèmi ní ọ̀lẹ́tọ̀ọ́ sí ń kẹ̀kọ́ ọmọ pọ́ọ̀sì rẹ̀ ń mú jáde mbẹ́ mo fẹ́ wọ gàrí tó ń kówó sí ní ń kọ́ ọmọ ní mú mbẹ́ bí ọdẹ ẹ̀ ti lè mú tí ọdẹ bá ní bùkátà káwọn fẹ́rẹ̀ à arákùnrin yìí ní òun ò ibi tọrọ ọmọ ìyá dé nípa pé fi dúkìá ẹ wá ga òun ni kò ìwọ ní bùkátà ọmọ ìyá rẹ ní bùkátà kọ́ wa fi tiẹ̀ lẹ̀ kí bùkátà ọmọ ìyá bí ya ìmọ̀ ẹ̀ lọ́lọ́ àwọn ìwọ tó fẹ́ lọ́jọ́ ìwọ ọmọ ìyá tá a fi nípa tara òun náà ní pé ṣe bùkátà ọmọ ìyá bá béèrè ẹ̀dẹ̀ lágbára àti pẹ̀lú sálásálà yìí wáyé pé alẹ́ ni yóò tó bá gbé kú ìyá ọlọ́run tẹ̀sí nínú ìbànújẹ́ tó súnmọ́ kọkẹjọ gbẹdà lọkẹyàwó bákan náà tíyẹn bá ṣe ìdẹkùn fọmọ ya rẹ nígbà tó tòrò bá Ọlọ́run bá ṣe ìdẹkùn fún yẹn náà tíyẹn bá bu ọmọ ya rẹ láti rí Ọlọ́run gbóhùn náà láti rí torí wọn lọ ló fi àwọn ìlànà Ọlọ́run wà ló fi wà pé màá máa ṣàtìlẹ́yìn ẹrú mọ ká náà láàfin fi àwọn ìlànà fi lópin ìgbà tí ẹrú náà bá lọ́wọ́ máa ṣe àtìlẹ́yìn fún ọmọ ya o ẹ̀rí lẹ́yìn náà ní kíkú ká bùkátà ọmọ ìyá rẹ̀ tó ṣe déédéé tiẹ̀ náà wọ́n múrò wá nípa àwọn ẹni sáájú rẹ̀ tó ti lọ. wọ́n la rí ẹni tó ti gbé ọgbà tọmọ ìyá rẹ̀ sísì ń pè wọ ọmọ nípa tara fẹ́ni yẹn ó ń lọ wá jáde láyé. ó sì mójútó ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ó ti di years. ẹ sáwọn tọ́ba ti lè fa lọ kí ẹ̀fẹ́ pẹ̀lẹ́ ẹni tọ́lọ ní gbogbo tuntun ọjọ́ kẹ̀kẹ́ lọ. lẹ́yìn rẹ̀ báyìí kódà ẹni tí yọba òfin pẹ̀pẹ̀ jù yọ wọ tẹ̀ fi tọ̀ ni àyè bá àwọn òfin lè gẹ̀ ọmú lójijì. dọ̀gá ẹ ẹ̀yà kí wá ní bẹ́ẹ̀ ni mò ń kẹ́jú lọ ní sẹ́nu. níbi tí wọ́n mọ̀ ya ní. wọ́n ní odidi forty years báyìí ó dẹ̀ ti lọ pé wọ́n fáwọn ará rẹ̀ òun fẹ́ bùkátà ọmọ ẹ̀yà rẹ̀ yẹn kó gbé síwájú tiẹ̀ ìbádọ́lá nínú àwọn ìwọ ọmọ ọ̀yà tó ní ti bẹ̀ lọ́rọ̀ afọ́ òbí bẹ tó ṣe wípé kéèyàn dákẹ́ lẹ́yìn òbí pé wọ́n ọmọ ọ̀yà nígbà mi òbí bẹ tó ṣe wípé kéèyàn sọ̀rọ̀ lẹ́yìn òbí pé wọ́n ọmọ ọ̀yà nígbà mi òun tó bá jẹ́ mọ̀kárì láti fi pé wọ́n ọmọ ọ̀yà tó bá jẹ́ nǹkan wọn ní títí ọba gbọ́ yìí ní ìbàjẹ́ òsì báyìí oge yẹn ti jẹun bí yẹn bá gbọ́ mẹ́nìkan mú sọ mi nípa ẹ̀yẹ ẹ̀mí yẹn afẹ́ mi ìmọ̀ni lè yóò fi dára ẹ̀ padà inú gbé ìwà ọmọ ya òun náà ní kí yẹn dáṣẹ́ nípa aburú kí yẹn bá sọ láìpẹ́ ẹni yẹn àti tó fi pamọ́ sí yẹn lọ kí yẹn bá wí jáde kìí ṣe àṣírí ìmọ̀ fẹ́ pààyàn o àláṣírí ìmọ̀ fẹ́ lọ mọ̀ fẹ́ lọ kò gbogbo bí ká sọ wípé tòtí wọn bá kú ní abáyé ní kẹsì ṣe tó ogún mi àwọn àṣírí nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àmọ́dẹ̀mí ọ̀rọ̀ yìí tó bá dúró dé ń sìn ìkẹ́ bàjẹ́ ṣùgbọ́n ẹ bá tọ́jú ẹ̀ pamọ́ tó fi sásìkò rẹ̀ àwọn àṣírí nìyẹn sì sọ̀rọ̀ láburú. bákan náà inú wọ̀ táàpì fọmọ yàtọ̀ jẹ́ tó ní dídákẹ́ òun ni kẹ́ ẹ má ba jìyàn fáńfà ìjìyàn fáńfà kì í ọwọ́ àti àkọọ́lẹ̀ yìí pé àwọn èèyàn kí òní wà lórí ìmọ̀nà tọ́lọ̀ wọn bá fi fún ọ. tí wọ́n bá ti yẹ kó lu mọ̀nà yẹn ńlá oṣù jẹjẹrẹ àti kọjá pé wọ́n lọ sáré ẹ̀yìn yẹn. lórí pé kẹ́nìkẹ́ bá sí àríyànjiyàn yẹn wá bá ọkọ̀ ẹ̀ ọ́ ẹ̀sùn tẹ́lu ń ṣe ti yé mi. gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń bá ti wókò wókò yìí bá lọ síwájú lọ́wọ́. inú wa máa òun ni kéèyàn bá sọ̀rọ̀ ìfẹ́ pẹ̀lú ọmọ ọ̀yá ó lè sọ fún ọmọ ọ̀yá rẹ̀ ilé mo bá nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ torí tọ́lọ́ kò sẹ́ni tí yóò wí bẹ́ẹ̀ fún sínú rẹ̀ òní dùn tún lẹ́dẹ̀ẹ́ bákan náà kéèyàn fi ọmọ ìyá ìwọ tó nífẹ̀ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ nìyẹn pẹ̀lú kan tó nífẹ̀ẹ́ sí ẹlòmíì lè di kàwé sí ó ti lọ sùn wọ́n lé kọ́kí kọ̀ọ̀kan wọ́n máa ń pè máa ń pè ní ọ̀jẹ̀ńkẹ́ sí ẹlẹ́ẹ̀ ọwọ́ àti wá di mùsùlùmí ó ti di súnni ó ti di sálátì alihamudulilá ó ti do ní súnni tó wà lórí ìlànà àwọn ẹni ìsáájú eré ọwọ́ àti wá di tìfọ̀ jẹ́kẹ̀kẹ̀lẹ̀ ó ti pè é láàbù ọmọ rẹ̀ àbí kò pè é lẹ́kọ̀ọ́ rẹ̀ tó ta tí ń jẹ́ tóun náà nífẹ̀ẹ́ sí yẹn torí lẹ́yìn ẹ̀kọ́ bí ìsàlẹ̀ ìsìnkú ìfòsò ó fàìdà ní ìmọ̀ ọ̀kẹ́ náà wà fún ẹlẹ́kọ̀ wọ́n ti wọ́n mọ̀ ní harvard rìjálà ẹ̀yẹ̀bù ẹ̀tún bá ń bára bàrà àwọn èèyàn bara sí àwọn èèyàn bá bàrà rẹ̀ wọ́n yóò dàgbà ní àbò onígbò ní àbò olówó ní tó òfin bá kẹ́ ló dé ní wọ́n ẹni ẹni ẹni yẹn gé onímọ̀ bí oṣù sàkólé àtàyẹ̀rọ. tó nípa bẹ́ẹ̀ kí ẹ máa fi ara ẹni kí ẹ dẹ́sùn máa dá gbogbo yẹn sí ọ̀bá rí yẹn bẹ́ẹ̀ a máa ń wá wa wí fọmọ ọ̀yá ni wọ́n kẹ́ wàá fúnra ọmọ ìyá rẹ̀ lọ gẹ́gẹ́ àwọn máa fa níbi àyíká yìí ah, á kọjá kọjá lọ ni lọ ni á ní ah, ilé jẹ́ ni ẹ̀ lórí alákùnrin ní ọ̀fẹ́ yà àníyàn rẹ̀ ọ̀dà ó sí ọ̀kẹ́ rẹ̀ wò ni ìyá wa wí nígbà tí ọmọ yẹn yóò sí mbẹ wọn wá sọ fún yẹn nípa rẹ̀ èyí ó ti dáàbò bò gidigidi bákan náà èyí ó sì kìlọ̀kìlọ̀ fọmọ ya èyí ó sì máa ṣàdúrà fún nígbà tó bá wà láyé àtìgbà tí ọba ti láyé mọ ìgbà dandan nínú wa mọ ya èyí tó ti ṣe pẹ̀lú ọkàn òun náà ní àlùwà fà kéèyàn máa fi àlùkáwà ní látẹ̀míwá fọmọ ya rẹ̀ ìfẹ́ tẹ̀yìn ó ti di sí ìyẹn kọ́jẹ́ ti torí tọ́lọ́wọ́ ọba sùhánà gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ kíyẹn sì máa dábàá dáadáa pẹ̀lú rẹ̀ bákan náà kíyẹn sì ní sàríwá abẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ èyí tó ga orúkọ rẹ̀ èyí tó ti kọjá àti àwọn ọ̀rọ̀ yẹn tó ga jùlọ gbogbo àwọn ọmọ ya pẹ̀lú pípẹ́ ìtúká ó ti bọ́ sí wọn láàrin látàrí ẹlẹ́yàmẹ̀yà títí àwọn ẹlẹ́gbẹ́ olóṣèlú tí wọ́n bá dì ọlọ́dà fún ikú wọn lè padà sínú mọ̀nà wọn. ọlọ́run sábòjé tẹ́lẹ̀ àwọn mùsùlùmí lè sopọ̀ lórí òdodo lórí dáadáa اللهم إنا نعوذ بك من عقوق الأدنى ومن قطيعة الأتربة ومن جفوة الأحياء ومن تغير الأصدقاء ومن شماتة الأعداء اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين علما لأوليائك وحربا على آدائك نحب بحبك من أحبك ونعادي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 وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى